Yeah, my name is Comrade Alaji Tokumbo Kurudu. Yeah. I happen to be the chairman of APC Volunteer Support Group in Western State. Uh, we've, been, we've been in existence for some years now. And uh, to be precise, uh, let's say since last election. And then we've been moving around within ourselves uh, with sole aim and responsibility objective that we know the plight of some politicians, especially the followers. A situation whereby some uh, party member work for the success of the party and after the party victory are poor. then the such members will just be ignored or sidelined and it, it is a big challenge and it's a big affront to the followership of people that are party members So part of our objective is to correct this and to ensure that whosoever happen to be our members, and that is why our names stand as volunteers. We are not taking a dime from anybody, either from the party faithfuls or from any candidates. But we are committing our personal resources to ensure we fight for the interests of the party so that in totality the society will be a better place for everybody to live in. The area membership will gain is that when party see our impact in ensuring or at the, uh, through this, uh, our effort in ensuring the success of the party at home, and there's no way that certain benefit will not be given to the group and in our group it is not who no dey no dey no whether you are there or not whatever belongs to the group it belong to the generality of the group so that whatever benefit that is given to the group it is going it go, it's going to sink down well that all members will benefit from it. So how does one? What qualifies you to be a member? Firstly, you must be an APC member. Secondly, you must be trustworthy not greedy person, and somebody with good character and integrity that will match the philosophy of the founders of this group. APC Buhari níjọ agbé ẹgbẹ́ ìkalẹ̀ ọ̀gá mi wọ́n ti sọ mọ́ọ̀sẹ̀ orúkọ mi ni Mrs Babatunde Immaculate Southwest Women Leader for this group agbé ẹgbẹ́ ìkalẹ̀ láti mọ nǹkan tí à ń ṣe a gbé ẹgbẹ́ ìkalẹ̀ wípé kí a má di ẹni ẹ̀yìn nínú àwùjọ ṣe mọ̀ pé sẹ́gbẹ̀ mi bá wà oríṣiríṣi kan nǹkan tó bá ń wọ́n náà máa ń ṣe ń bẹ̀ àwa gbé kalẹ̀ láti mọ ẹ̀tọ́ wa nǹkan tí ń ṣe ẹ̀tọ́ wa lórílẹ̀‐èdè àti nǹkan tí kì í ṣe ẹ̀tọ́ wa ẹgbẹ́ yìí a ẹgbẹ́ kì í gbàgbàkúgbà àwọn ẹ̀kọ́ tí a ti gbé kalẹ̀ nìyẹn pé a ní àwọn ẹ̀tọ́ tí ó yẹ ká mọ̀ wípé ẹ̀tọ́ wa lélẹ́yìí lọ́wọ́ ìjọba tá a mọ̀ pé right wa nìyí tá a gbọ́dọ̀ gbà òun la fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ a dẹ̀ tún dúró fún pé kí àwọn ènìyàn kó má ṣe kó má rẹwà jẹ níbikíbi tí a bá wà. àfẹ́ kí wọ́n máa rẹwà jẹ níbikíbi tí a bá wà àwọn ọ̀dí pàtàkì tí a fi gbé ẹgbẹ́ ìkàlẹ̀ nìyẹn mo wá lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin èdè tí a fi gbé ẹgbẹ́ ìkàlẹ̀ fún àwọn obìnrin àfẹ́ kí a jẹ́ obìnrin tí kì í jẹ ẹni lẹ́sẹ̀ pàápàá àwọn obìnrin tí a mọ̀ wípé a ní ipò lọ́jọ́ iwájú ń tà ń lé a rí pé ibikíbi tí a bá rí pé obìnrin wà ibẹ̀ ni ọ̀tẹ̀ pọ̀ sí jù bẹ́ẹ̀ ni tí obìnrin kan bá fẹ́ lọ sókè bá a ṣe máa fà á wálẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ wa àwọn ẹgbẹ́ yìí wá ń sọ fún yín pé no sí gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ tó bá wà nù ẹgbẹ́ yìí sọ pé ò ṣe volunteer support group torí àfẹ́rú obìnrin bẹ́ẹ̀ ń bí àwọn ìdí tí a fi gbé ẹgbẹ́ ìkàlẹ̀ a fẹ́ jà fún àwọn obìnrin especially obìnrin a fẹ́ kí àwọn obìnrin ká di ẹni ńlá láwùjọ a fẹ́ kí wọ́n mọ̀ wá sí ènìyàn pàtàkì àti ènìyàn ọ̀tọ̀ a fẹ́ ká máa jẹra wa lẹ́sẹ̀ níbikíbi tí a bá dé tó bá pẹrẹ lóbìnrin nínú ẹgbẹ́ tá a fa obìnrin kan kalẹ̀ bí ẹgbẹ́ a fẹ́ kó o fà lẹ́sẹ̀ kó jábọ́ a fẹ́ rú ẹ̀dá bẹ́ẹ̀ nínú gúrùpù yìí àwọn ọ̀dí tí a ń kọ tí a ń lò òdì sí nínú ẹgbẹ́ ìlú yẹn àwọn ọ̀dí tí a dẹ̀ fi gbé fún àwọn obìnrin kí a mẹ́sùn wípé a sílẹ̀ rí ká má ká má jẹ́ ẹni tó máa jẹ́ pé ó máa máa rẹra wa sílẹ̀ ẹ sẹ́rìí màmá wa ìyálóde òdòdó ibikíbi tó bá wà wọ́n jà fún obìnrin ni díẹ̀ náà sọ fún yín lára ẹ̀fẹ́ tí wọ́n jà ní Ògùn State ẹ̀gbọ́n yẹn ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ni. My name is uh, Jubril Adeniji, yeah. retired Deputy Inspector General of Police. The name of this group is uh, um, APC volunteer support group. And the aims and objectives of the group is to uh, assist the downtrodden to bring them out from the suffering that politicians are imposing on them because uh, we, we have seen from experience that politicians they take no interest in the welfare of majority of the people of the downtrodden. So once they get to post, they only know about themselves, and uh, this group is now formed to bring together everybody, the downtrodden, the middle class, the well-to-do, and to empower the aim is to empower the downtrodden to be able to participate in politics so that when you have something doing, you have work, you will not wait or depend on anybody. Whether they give you something when they come into the office or they do not give you anything, so far you are empowered and you have money to take care of yourself, you, you can be used, you can have time you can take care of yourself to be able to participate in politics. Ah, we want to tell our members to be ready, to be prepared, because we are of the APC structure. We want to bring them together to support President uh, Buhari to come in for the second term and all APC candidates so that we can still get that power and still be able to talk to those who are in the corridors of power to be able to assist the masses. We are in millions because uh, we cannot bring everybody here. The, the people you, have, you are seeing here now are just the coordinators from local governments, from the states. Uh, we are in the whole country. So it's not only Lagos or Southwest, but as you, you, you have it there, Carigo is like the coordinator for the whole uh, APC volunteer support group. Uh, Chief Mrs. Uh, Yetunde Babajide is the president of that group, and we have members in all states of the federation. Carigo can tell you because he has the phone numbers of all coordinators in all the states. Everything that we we can uh, we can lay we can teach people to be able to be of themselves, to take care of themselves. We we, we teach them how to make uh, soap, how to I mean agriculture and so many things to make uh, bread, to make so uh, paints we empower them. It has been supporting, but you know this electionary period and every available money now, every available thing is geared towards the election. But we, we are we are teaching our members what and what to do to be able to stand without waiting for anybody. But the government will, they are supporting But we are, that's why we are struggling for them to come back or to get the power again so that we can still get more support. And when they eventually gain back the seats or the ones that is not uh, our member on the seat now, when we are able to put APC person there. So uh, we are very sure that I'm Barrister Olusegun Raji. I've been appointed as the Southwest Legal Advisor for APC for Nantiago. Uh, ah, we have a lot of differentiations. You see, this group has gone as far as grassroots. You see, we can differentiate it from other groups that never recognize grassroots supporters. If you see people sitting down there, these are not millionaires. They are downtrodden people that they need assistance of the government, at least to actualize a lot of things in their life. You see, in most cases, the middle middle-aged people and the poor people have been suffering because they don't have connection to the top. And that is why this volunteer group are formed so that we can go to the grassroots to alleviate the poverty of the Nigerians. You can see a lot of Nigerians are suffering because some of them may not be educated, but despite the fact of education, we need to make ends meet. And that is the major assistance this group has rendered to a great millions of Nigerians. Oh, there's no any special qualification. In as much you are educated, uh, in as much you can read and in as even if you are not educated once you are ready to serve you are you are qualified to be a member if you can see many people sitting down from Oyo State from Kogi State from uh, Ogun State well you are qualified once you are ready to serve But the major things we are praying for is that for the uh, Muhammad Buhari, together with all the APC members, to regain that, their seat so that we can get more support, at least for the poor masses, for them to live a better life, a standard life as required.